ẹ kú dédé ìwòyí gbogbo èyí olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe léṣe dáadáa ni mo bá yín mo mọ̀ pé ọ̀rọ̀ yìí kò ní go down pẹ̀lú àwọn tó àwọn kankan well but mi ò really care because wọ́n ní onínú onínúure kè ní olóòótọ́ àbó onínúure ò ní kú sípò ìkà òótọ́ dẹ̀ lèmi máa máa sọ sàkátàpàrà ni àgbàlagbà tèmi máa máa sí pàápàá ẹ̀yin obìnrin ẹ má jẹ́ ká máa mọ tara wa nìkan nígbà tó fẹ́ ọkùnrin at age of thirty on your thirties gbogbo wa la pé medically from thirty fertility ti ń decline o ti wá pẹ́ in your thirties o ti fẹ́ ọkùnrin ọdún kìíní lọ ọdún kejì lọ títí ọdún kẹwàá ọkùnrin dúró tiẹ̀ ẹ ẹ bímọ ìwọ ò bímọ òun náà ò mo dẹ̀ mọ̀ wípé nígbà míì tí obìnrin bá wà nílé ọkọ tí ò bímọ the best ìwà la máa máa wù àwọn ìwà tó dẹ́ ojú ọmọ ń pọn tó dẹ̀ rí pé ọkọ òun ò bímọ síta ó ń dúró tì òun àwọn ìwà bíi áńgẹ́lì la máa máa wù àwọn ìwà tó yẹ pé tí ọkùnrin yẹn gan bá lọ dóbò níta ẹ̀rù máa máa bá pé kó má lè da àtọ̀ sínú òbò tó ń dó sódà tí yẹn ò ní lè lóyún àwọn ìwà tó yẹ pé tọkùnrin gan bá lọ dóbò níta ó máa máa feel guilty pé ah ìyàwó mi angel ni kì í ṣe pé ó jẹ́ angel torí pé ó ti mọ̀ pé orí òun wà lábẹ́ abíyá obìnrin ọkùnrin yẹn ni tí obìnrin ò bá bímọ síta tí ò bá tí ì bímọ tó dẹ̀ rí pọ́kọ òun náà ò bímọ àwọn jọ ń wọ́ ọmọ ni ìwà tí ìwà áńgẹ́lì lobìnrin yẹn máa máa wù torí pé kò sí nǹkan méjì torí pé kò fẹ́ kọ́kùnrin yẹn náà lọ bímọ ni nítorí pé kò fẹ́ kọ́kùnrin yẹn ní reason àbí justification láti lọ bímọ síta ni lobìnrin máa máa ṣe wùwà bẹ́ẹ̀ yẹn nígbà tó bá wà nílé ọkọ for fifteen years àmọ́ pé Ọlọ́run ló ń ṣe ọmọ bọ̀ ẹ má gbàgbé pé nígbà míì àwọn àtọ̀ obìnrin àtọkùnrin míì lè má tolerate ara wọn tó jẹ́ pé nǹkan kò ní ṣọkùnrin nǹkan kò ní ṣobìnrin ṣùgbọ́n àtọ̀ ni ò tolerate ara wọn wọ́n máa dóra wọn wọn ò dẹ̀ ní bímọ fúnra wọn wọn ò ní lóyún ìgbà tí wo obìnrin bá wà nílé ọkọ from age thirty tó dẹ̀ ti lò more than ten years nílé ọkọ tí ọkùnrin yẹn náà tí kò bímọ síta nǹkan kan èmi ṣé ẹjọ́ nítorí Ọlọ́run tí ọkùnrin bá decide láti lọ try gan pé òkè ó lọ fẹ́ lòmíì lóyún ní ọkùnrin tí ò tí ì mọ̀ bóyá ìwọ ìwọ ló ìwọ ló ní problem àbọ́kùnrin ló ní problem tọkùnrin bá lọ fọ́ lòmíì lóyún ṣé ò rí wípé ó establish fact pé ọkùnrin yìí o òun kọ́ ló ní problem bóyá obìnrin yẹn ló ní problem àbí àtọ̀ yín ni ò ni ò jọra wọn tọkùnrin wa bọ́ síta tó lọ fún ẹlòmíì lóyún after ten fifteen years ẹjọ́ nítorí ọlọ́run ṣe máa crucify ọkùnrin yẹn ni ṣe máa fi ìpọ́kùnrin yẹn jẹ̀bi obìnrin tó bá selfish nìkan ló máa sọ pé ọkùnrin dúró after fifteen years pẹ̀lú ẹ̀ ó wá tasẹ̀ gàrà ó lọ bímọ ó lọ bímọ síta ó yẹ kó máa dúpẹ́ ni at least wàá ti establish pé ọkùnrin yẹn ò ní problem pé bóyá problem yẹn side ẹ ló ti wá àbí àtọyìn ò wà the choice is now yours wẹ́dà o fẹ́ dúró ti ọkùnrin yẹn àbò fẹ́ tètè mẹ́sẹ̀ sọ̀rọ̀ mẹ́wàá ẹ ti jọ ṣe IVF kò ṣiṣẹ́ ṣé kò yẹ kọ́gbọ́n orí ẹ sọ fún ẹ wípé bóyá àtọyín ò tolerate ara wọn so tí wọ́n bá dẹ̀ decide láti dúró after fifteen years thirty five years thirty try gbogbo miss tí ò dẹ̀ ṣiṣẹ́ tọkùnrin wa lọ bí tó wá lọ fún mi obìnrin ọkùnrin mi obìnrin mi lóyún jọ nítorí Ọlọ́run tí ìwọ obìnrin yẹn ò bá wicked tí kò bá ṣe pé o mọ tara ẹnìkan kò yẹ kó o gbé mú ó yẹ kó o wò ó pé the next point of action bóyá wo náà fẹ́ bọ́ síta o fẹ́ fi marriage yẹn lẹ̀ tó bá fún ẹ̀ ká kó lọ́mọ láyé àbí bóyá o fẹ́ jókòó síbẹ̀ o fẹ́ jókòó síbẹ̀ o ní jókòó ní jókòó pé o fẹ́ ní ọkọ lára àbí o fẹ́ ní ọkùnrin yẹn lára tó lọ bímọ síta ṣe rí èmi ò ní kò da for better for worse ò da bọ̀ nígbà míì ó yẹ ká máa lo for better for brain ká máa lo for better for brain ká máa lo ọpọlọ orí wa nígbà míì nínú ìgbéyàwó nígbà tó bá ti marry at the age of thirty tó ti wà ń bẹ̀ ten years ẹ ti ṣe IVF kò gbà ẹ lọ wọ́n lẹ́yìn méjèèjì ò ní problem ọkùnrin tiẹ̀ wá ni suru o ba bá di áńgẹ́lì ọkùnrin wá after fifteen seventeen years láti lọ bímọ míì síta ó wá fẹ́ gbé mú abatẹnijẹ́ nìwọ obìnrin yẹn irú nǹkan tó yẹ kí ìwọ obìnrin yẹn gan lo ye kó máa suggest fún ọkùnrin yẹn pé àbó máa lọ try níbòmíì ìwọ gangan ló yẹ kó máa suggest fún obìnrin yẹn ọkùnrin yẹn pé àbó máa lọ try níbòmíì láti lè wò ó bóyá ẹ̀yin méjèèjì làtọ̀ yóò tọ̀ lọ́rọ̀ ìtara yẹn ti ṣe IVF gbogbo ọ̀nà tó yẹ kẹ́ lò lẹ́lò ọkùnrin ò dẹ̀ rẹ́dì láti kó àkúnnu láti di ejò tó kọjá lórí àpáta tí ò tí ò nípa ìwọ náà dẹ̀ rẹ́dì láti di bẹ́ẹ̀ kí ló dé tí wọ obìnrin selfishness self-centeredness kí ló dé tó fi lè suggest pé kí ọkùnrin yẹn lọ try níbòmí after seventeen years of marriage tẹ̀dẹ̀ ti try IVF tẹ́tí dóra yìí for seventeen years tí ẹ̀ gbọ́pagbọ́po ìwọ lo stupid ìwọ obìnrin yẹn lo stupid tó dúró tí wọ́n bá torí nígbà tí obìnrin bá ti ń gbẹnulé forty ó yẹ kí menopause ti máa wá ságbárí ẹ̀ ó yẹ kó ti máa rò wípé ah, ah, eh, àbí ó yẹ kó ti decide pé ṣé mo fẹ́ bímọ àbí mo fẹ́ jókòó ó yẹ kó ti máa rò pé tọkùnrin bá pé sixty ó sì lè dóbò mi kò fúnyàn lóyún ó yẹ kó mọ̀ pé ṣé o fẹ́ risk ẹ̀ ìwà àtọkùnrin ẹ̀ múlẹ̀ wèrè ọkùnrin ló máa bọ́kùn obìnrin múrú ilẹ̀ yẹn ipe for better for worse o ẹ̀ bímọ after seventeen years àgbàdẹ̀ ti ń dé sí wọ òun náà fẹ́ dúró òun ò ní bímọ obìnrin yẹn must be mad obìnrin yẹn must be èṣù obìnrin ni ìwọ gangan ló yẹ kó máa suggest fún ọkùnrin pé ṣé wàá lọ try níta ẹ ti ṣe IVF kò gbà ẹ ti ṣe oríṣiríṣi kò gbà ọjọ́ dẹ̀ ti ń dalẹ̀ ìwọ gangan ló yẹ kó máa suggest fún ọkùnrin yẹn pé ṣé wàá lọ try níta láti lè certify bóyá wàhálà bóyá nǹkan bóyá ọ̀dọ̀ ẹni wàhálà wà àbóhun àbátọ̀ yìí ni ò tolerate ara wọn tó bá jẹ́ pé ẹ̀ṣá IVF ó débì kan ó ṣe pé kíni bọ́ ẹ ti ṣe kò gbà ọkùnrin yẹn fáfẹ́ ó wá lọ bímọ síta tó bá sọ̀rọ̀ àbí tó bá gbémú gan-an ó yẹ kọkùnrin yẹn wò pé olubi èèyàn ní ẹ ọ̀tá ọ̀tá ẹ̀ ló jẹ́ ìwọ ló máa wá decide bóyá o fẹ́ dúró àbó fẹ́ dúró jù bẹ́ẹ̀ lọ ó ní ẹ jẹ́ ká máa lu ọpọlọ orí wa ó ní èjì kan tá a máa dé tá a máa mọ̀ pé ṣé mo fẹ́ dúró sínú ìgbéyàwó yìí láì bí ọmọ rárá àbí mi ò fẹ́ dúró in tó da òkín tán láyé tí àtọyìn ò bá tọlọrẹ ìtara tó dẹ̀ fẹ́ kákùnún tó fẹ́ jẹ́ ejò tó kọjá lórí àpáta ó máa ń dùn yàn lóòótọ́ àfi tó bá pẹ́ yìí méjèèjì ti decide pé ẹ̀ níbí mọ́ ó dẹ̀ risky má gbàgbé peer pressure má gbàgbé family pressure lórí ọkùnrin tọ́mọdé òde lọ try ẹlòmíì má gbàgbé pé kò sí èjì tọkùnrin dé tí ò lè try ẹlòmíì ìwọ ló ò ní lè try ẹlòmíì mọ́ tó bá tiẹ̀ try ẹlòmíì tó jẹ́ pé ó ṣeé ṣe kó má lóyún mọ́ so ẹ yára yín ní brain tẹ́ bá ti ń wọ age tí ò tẹ́ ti rí pé ó ti dangerous ó wà delicate nínú ilé ọkọ tẹ́ dẹ̀ ti try gbogbo means tí oyún ò duro. tí kò dẹ̀ ń ṣe pé ẹ fẹ́ kákùnù tí kò ṣe pé bí ẹ fẹ́ di ejò tó kọjá lórí àpáta tí ò nípa tí kò ṣe pé bí ẹ fẹ́ dúró bẹ́ẹ̀ pé ẹ bímọ ẹ fúnrara yín ní ẹsẹ ẹ fúnrara yín ní space nítorí pé ọkùnrin nígbà mi ó lè determine pé òun máa dúró tiẹ̀ gbọ́ kí family pressure kí peer pressure má gbà àwọn fámìlì ọkùnrin gan lè kẹ obìnrin sí i àdẹ̀dó àdẹ̀lóyún tàtíta ló gbé o lè ní kọkùnrin fi o ò bá ti fẹ́ for twenty years tí o ò bímọ fún tó bá fẹ́ èèyàn kan fún ọjọ́ kan tó bá lóyún fún á lórí ẹ̀ kó ti fẹ́ for hundred years tó ò bá bímọ fún tó bá fẹ́ èèyàn kan ní ọjọ́ kan tó dẹ̀ gbélé orí ẹ̀ ọkùnrin ò kí ń fi ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ tó dẹ̀ lóyún fún á lórí ẹ̀ àfi obìnrin tó ọkùnrin tó bá ti lọ tẹ̀ lọ́dà tó bá ti tẹ ọkùnrin lọ́dà tí àtọ̀ abẹ́ ẹ̀ ṣì ń ṣiṣẹ́ tó wà nínú ilé ẹ̀ for years má tanra ẹ̀ pé kò ní bímọ síta má tanra ẹ̀ pé á dúró tì ẹ̀ forever ìwọ ni kò yára ẹ ní brain tó bá ti establish pé nǹkan kan ò ṣe yín ẹṣẹ IVF kò gba ẹṣẹ gbà ò gba ọjọ́ tí ń lọ lórí ẹ tí kò dẹ̀ ń ṣe pé o fẹ́ wà láì bímọ ó bẹ́tà kẹ́ fúnra yín ní space ìgbà míì àtọ̀ èèyàn méjì ò kì í tolerate ara wọn ẹ má máa bú àwọn ọkùnrin nítorí pé obìnrin tó bá sọ pé ọkùnrin tó dúró for for over ten years nínú ìgbéyàwó tí ò bímọ síta tí ọjọ́ dẹ̀ ti ń lọ lórí ìwọ obìnrin ten plus plus thirty is forty àbí forty plus ten is fifty tó dẹ̀ ti ń wá tó ti ń tó ti ń tó ti ń establish kó ṣeé ṣe kó má lè lóyún mọ́ tààrà tó wá lọ fẹ́yàn níta tó lọ bímọ fún tó wá ń gbé mú ìka obìnrin ni ẹ wà selfish wà self-centered ìka ni ẹ ntójú ẹ bá rí tó bá lépa wọn nìkan fojú ẹ rí ìkà ni ẹ torí tó bá ti ń tó stage kan obìnrin gan ló yẹ kó sọ fọkùnrin pé ṣé wàá lọ try tó bá dẹ̀ ti rí pé ó ti try you now decide bóyá o fẹ́ dúró tì tó try tó gba sí wàá ti mọ̀ pé ọkùnrin ò ní problem wàá wá mọ̀ bóyá o fẹ́ dúró àbò fẹ́ bá tiẹ̀ lọ the choice will now, eh, will now be yours whether o fẹ́ dúró kó má bímọ àbí o fẹ́ bá tiẹ̀ lọ kó lọ tra ẹlòmíì kó lọ bímọ bọ̀ nǹkan tó bá ti mú ẹ dúró pé o fẹ́ dúró ti ọkùnrin ní lórí ìfẹ́ ò bímọ ọkùnrin ò bá bí dọ́sìn síta kò sí ìtókùn ẹ o ò lè ní kó má bímọ o ò lè ní kó má bímọ síta mo mọ̀ pé ẹ fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ yìí but reality ni ẹ máa lo for better for brain nígbà míì ẹ jẹ́ ká máa lo ọpọlọ orí wa ẹ jẹ́ ká máa lo ọpọlọ orí wa nígbà míì kò ń ṣe gbogbo ìgbà la máa máa sọ wípé mo mọ̀ pé tí obìnrin bá ń wá ọmọ tí ò bá rọ́mọ nílé ọkùnrin ìwà tó máa máa wù fún ọkùnrin yẹn gan ìwà tẹ́pọ̀ ọkùnrin yẹn gan ẹ̀rù á máa bá láti dóbò míì ní dépò kó máa fúnyàn lóyún ìwà tó máa máa wù fún ọkùnrin yẹn gan ìwà tó yẹ pé tọkùnrin yẹn gan bá fúnyàn lóyún after fifteen years tí èṣù bá ṣe gan ó lè ní kọ́ lọ ṣẹ́ oyún yẹn á lóun ò fẹ́ hàn tóbìnrin irọ́ dẹ̀ ló bá dé torí a ti mọ̀ wípé àìtí ìbímọ àdẹ̀fẹ́ kó ṣe ń ta níyàn omi pé kẹ́ bímọ tán lé nìkan má gbé wá iṣu wọ̀ so ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin ẹ yára yín ní brain for better for brain ni ṣe rí gbogbo nǹkan tá a máa fi ń túra wa jẹ ojú ti là tó bá ti dúró pẹ̀lú ọkùnrin torí pé èjì ò sí on your side mọ́ tó dẹ̀ ti dúró pẹ̀lú ọkùnrin tẹ́ ti ṣe IVF tẹ́ ti ṣe oríṣiríṣi tí àtọ̀yẹn ò di ọmọ ẹ wọ́rọ̀ kò fi ṣàdá nǹkan tó da ò kí láyé ẹ fúnra yín ní space kó lọ try níbò míì kó ní kálukú lọ try ní space torí at the end of the day ìwọ obìnrin ló ma dùn jù ọkùnrin lè bímọ at any age ìwọ ni ìwọ ni ilẹ̀ ọmọ bíbí ẹ̀ máa ṣú ìgbà mi ojú kòkòrò ah nǹkan tó ní nǹkan tájọ build ó depend tọmọ ò bá wà important sí ẹ ju nǹkan ju material things wẹ́ẹ̀ o lè jókòó tí ò bá ní feel hot o lè jókòó bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé ọmọ wà important sí ẹ ẹ fúnra ara yín ní space ẹ má tanra yín nǹkan tó da ò kí ń tán láyé ẹ má tanra yín kábèlété ẹ ń dóra yín lọ́nà ẹ ti dóra yín bí ọdún méjì ọdún mẹ́ta oyún ò dúró sára ẹ rí kò sọ pé òun bí sí píríọ̀dù òun lẹ́ẹ̀kan rí ìyẹn go yẹ kò dẹ̀ ṣe pé bóyá ó ń lo oògùn kẹ tó má rí o ó yẹ kó wà concern pé hmm, hmm. gbogbo orú nǹkan báyẹn ló yẹ ká máa ṣọ́ ẹ má máa tanra yín ẹ mọ̀ pé orí ìkànnì yìí èmi ò kí ń tanra mi tẹ bá ti tó stage kan àfi tó bá ti decide pé o fẹ́ o fẹ́ dúró o fẹ́ bímọ bẹ̀rí pé ọkùnrin wa bọ́ síta ó lọ bímọ after after so many years tó ti dúró tiẹ̀ ó wá fẹ́ máa gbé mú ìkànnì ẹ̀ ire o ṣàbàríkòlò dot com